لا ينوغنا نعم، على لا يمديها على لا يمسسلها إنه ولي ذلك القادر عليه أنت يا بلاطة أنه حديث أن أحدث عن النبي صلى الله عليه وسلم يا سبعتين أنت النبي صلى الله عليه وسلم عند من شيء اعتكاف صلى الله عليه وسلم يوم صفية أم المؤمنين صفية

wọ́n ti kọjá wọ́n ti kọjá báyìí dé tí wọ́n rí pé ànábì sọ̀rọ̀sọ̀rọ̀ tí wọ́n bá obìnrin kan sọ̀rọ̀ wọ́n mọ obìnrin náà wọ́n wá fásitì ala wọ́n wá yára sí wọ́n wá yára wọ́n wá yára pè wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má sáré rìn ẹ ṣe kí ni pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má sáré rìn. ẹnìhà sọ̀fíyà tùdún fìyàì ìyàwó mi lọ́wọ́ pẹ̀lú mi ìyàwó mi àwọn náà bí sọ pé ìyàwó àwọn làwọn dúró tì ìyàwó àwọn làwọn ṣe kíni làwọn dúró tì ìyàwó àwọn lọ́wọ́ pẹ̀lú àwọn tẹ́lí káwọn jọ ń sọ̀rọ̀ yẹn lórí òkun kò sí kò sí náà kò sí náà bọ́sẹ̀ wọn náà kò yẹ bí o ti wá báyìí ẹ̀kọ́ lọ́sùpọ̀ ayé gan tí wọ́n máa ń lọ ẹni máa ń tẹ́ ẹni máa ń tẹ́ sọ̀rọ̀ ẹni máa ń tọ́wà ní àbíkọ́ lórí ìlú àyíbẹ̀kọ́ báwo wà ní lásìkò yẹn anábì sọpẹ́ sallallahu alaihi wasallam ìyàwó àwọn ni o tí wọ́n jẹ́ Sọfíyà bint Huyay inna ash-shaytana yajri min ibni adam majra ad-dam ọ̀nàbí nítorí pé ní èṣù ẹ máa rìn lára kálukú wa ẹ máa rìn àbí ẹ máa lọ́nà bọ̀ lára ni

láti máa pè wá pé ká tẹ̀lé lánàá òun gbogbo ìlànà ìṣẹ̀rẹ́ àánú ni gbogbo ìlànà gbogbo ìlànà ìṣúré òfo ni ọmọ kan ṣọwọ́n bí ìlànà rẹ ọlọ́mọdé àtẹ̀lé lánàá rẹ torí ní tẹ́sán máa kọ́ alẹ́ ká ṣe ọ̀nà nǹkan tó dá burúkú nípa ọlọ́bí ládàrí ẹlẹ́rìí búlọ̀ ẹlẹ́rìí búlẹ̀ ṣù ó ti ṣeré bó àti béèrè tí ò lè láyé lórí ẹ̀ kọ́dára àwọn ará àgbàdo ọ̀kẹ́wọ̀nà قدر شرع قدر شرع سبحان الله طب ليش هالشيء يعني لا تواصل سوا ليش ما ليش ما نرى ما نرى بأجهزة ما نرى بود يعني كل مش عليه وإني أخاف أن يلقي في أنفسكما شرا أنا بني أنا بẹ̀rù ikú kẹsàn-án máa gbé aburú sí yín bí aburú sí ń lẹ́nu àwọn ń bẹ̀rù kí èso má gbé aburú sí ń lẹ́nu Al-Imam al níbi tí àwọn iṣẹ́ ayọ̀ lọ́dìdì wọ́n ni fáwọn كيف حرس لهما دينهما kọ́nkálùkù wáwòye bá náà ti ṣe sọ ẹ̀sìn wọn fún wa ó ṣe sọ ẹ̀sìn fún wa وعلمهما كيف الاحتراز من الوقوع في التهم nígbà tó ọ̀rọ̀ bá ń pé tọ̀ ó sì kọ́ wa bí àwọn ṣe máa ń ṣe kíni bí àwọn ṣe máa ń ṣọ́ra kó bí kíni ọ̀bọ síbi tí wọ́n ti máa suspect yẹn. wọ́n ní torí pé ní ẹ̀kọ́ lọ́jẹ́ fún alẹ́ àálẹ̀ mọ̀lẹ́wọ́rẹ̀ ọ̀. المعلوم بالمعروف والدين المعروف الدين والمعروف هذا المعروف بالدين والورع ẹ̀kọ́ lọ́jẹ́ṣẹ́ fún odò ike yóò ní mímọ́ tó jẹ́ pé ó tún jẹ́ ní mímọ́ tẹ́jẹ́ aláṣàjẹ ọlọ́ṣàjẹ ọ̀rọ̀ ọlọ́ṣàjẹ ẹ̀rìn ọlọ́ṣàjẹ ẹ̀ṣẹ́ ó gbóhùn kátí bá máa ṣe ọlọ́ṣàjẹ ọgbàjọ́ mọ́kìrò gan ẹni tó bá jẹ́ lásàjẹ́ onímọ̀ àbálásàjẹ́ rẹ̀ gan kìí fẹ́ ṣe kìí fẹ́ ṣe tẹ́ pé mọ̀kìrò yẹn kéèyàn ó ṣe kéèyàn má lọ dájú kéèyàn ó ṣe lọ nítorí pé kéèyàn bá ṣe yàn lẹ́sẹ̀ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ wọ́n ní ṣe wọ́n máa tọ́ka àbábọ̀ síbẹ̀ àní àfáì àdìmọ́m al-Ghazali rahimahullah nínú tíra àwọn àṣà ìlọ́dún nínú so ẹ̀kọ́ lọ́jọ́ fún òjò rẹ̀ tó bá rí ṣe tó ní ìmọ̀ ẹ̀ṣẹ̀rẹ́ wọ́n máa pẹ̀lú ẹ̀sìn pẹ̀ntọ́ lẹ́sìn oníbẹ̀rẹ̀ lóun bá ti báwọn ní sì máa bọ́yọ báwọn ní sì ní kó sí rẹ̀ síbi tí máa jẹ́ kí máa ṣọ̀ṣẹ́ tẹ̀. fa ara ọ̀nà sọ akọ akọ náà ẹni tó jẹ́ ara ọ̀nà ìyàní tó jẹ́ ẹni tó jẹ́ alásàjẹsù tó jẹ́ alásàjẹ jù náà wà ní ọmọ rẹ̀ tó sì jẹ́ tẹ́bẹ̀rẹ̀ àbájú sallallahu alaihi wasallam tó jẹ́ àmì Muhammad sallallahu alaihi wasallam òun ló ṣe léyìí bọ́ọ̀ wà lẹ́ni tí ó tó tí ó tó bí wọ́n gbogbo àwọn ọmọ rẹ̀ gbogbo kò sí bí àti lè tó mẹ́sìn ní wà ní mímọ́ àti kẹ́yìn máa kọ́ṣà náà dínà náà ló fi wà lójú ọ̀nà wọ́n sọ torí pé ẹlòmílẹ̀ máa rọ pé ìgbà tó ti lẹ́sìn tó ti ní wà tó wọn ti gbà kán sì máa àwọn ọ̀lẹ́sọ wípé wọn lè sọ wọn lè rọ kíní sọ wọn lè rántí ọ̀dá sọ èso ló gbé nǹkan ní sí àwọn ẹlẹ́ni ní tí ọ̀dá nípa wọn lọ́pọ̀ jẹ́ pé tó bá yẹ kó sàlàyé yóò sàlàyé ní tó bá níbi ọ̀rọ̀ tó bá fàdí ọ̀rọ̀ yóò sàlàyé báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí torí pé ẹni tó ṣe kí ni tó bẹ̀rẹ̀ ọba jùlọ sọlọ́sọlọ ju ojú àná mọ̀ rẹ̀ lọ tó sì látàdé jù sọlọ́sọlọ ó òun náà ní tó ṣe pẹ̀lú àwọn sàádó méjì sallallahu alaihi wasallam torí anábìbí kọ́ alẹ́kọ̀ọ́ sallallahu alaihi wasallam ẹ̀kọ́ lọ́jẹ́ fún wa so ọ̀rọ̀ tí àfáà ìsọ alimam gazali wa ṣùgbọ́n ọ̀nà ṣáàrọ̀ ìdí ọ̀rọ̀ dáadáa nípa ìkan yìí wọ́n ti irú ẹ̀hẹ́ olómìnir nìyẹn àǹfààní bẹ́ẹ̀ ṣùgbọ́n kí wọ́n kà kí wọ́n kà lọ́dọ̀ mẹ́rin tọ́jú súnà tẹ̀m tí bá ń kàrí láti sọmọ kí ó tó dàgbà ó tó dàgbà kéwú àti tó dàgbà bí kéwú wọ́n mọ̀ kó sáwọn kan ní tí ọ̀dà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn àhàdé fún nígbà tí ọ̀dà kẹ́kẹ́ mọ̀ọ́dúwà àbí bàárẹ̀ fún mọ̀ọ́dúwà àbí bàárẹ̀ fà tó bá dá bẹ́ẹ̀ kò sí tó bá kékeré rahimahullah so síwájú ẹ̀ alimam shafi rahimahullah wọ́n ti sọ̀rọ̀ nípa hadithi ìgbà tí afa àwọn tí wọ́n bí wọ́n nípa hadithi yìí wọ́n ní afa àwọn tó jẹ́ alimam Sufyan bin Uyayna wọ́n ní ìrẹ́ shafi Muhammad bin Idris kí ló fẹ́ sọ sí hadith anabi sallallahu alaihi wasallam hadith kan sẹ́yìn náà ni kí ló fẹ́ sọ sí hadith Al-Imam Shafi'i rahimahullah wọn ni àyàn fún àwọn a tí wọ́n wà bí hadith náà ni pé àwọn sàhábà yìí sàhábà méjì radiyallahu anhum wa an khayri sahabati wọn ò lè gbèrò pípé àbábànábi ṣe tí ọ̀tọ̀ àbí ànábi dó pẹ̀lú obìnrin tí ò tọ́ sí wọn lè gbèrò ẹ̀ sáà nábi sallallahu alaihi wasallam bó jẹ́ pé tí lọ́gbọ̀ wa gbogbo àná mà ti mọ̀ pé ànábì ò lè ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ àbí kò sẹ́ni tí ó dáàtẹ̀ sọ́ra tí wọ́n lè dèrò ẹ̀ torí pé bá fi lè ní rẹ̀ lẹ́mìí pé ànábì sallallahu alaihi wasallam ó dó ti obìnrin tí èsì tiẹ̀ sallallahu alaihi wasallam àbí obìnrin tí ẹ wọ́n ti di kèfèrí wọ́n ti di kèfèrí ṣùgbọ́n pẹ́ta níbi pé wọ́n sọ́lọ́sọ̀rọ̀ ṣe pé gbàtà náà bí náà pé dẹ́mítẹ̀ yẹn lè sọ pé báyá gbàtà náà bí sọ bẹ́ẹ̀ nǹkan tí ó ti rí bẹ́ẹ̀ kò yẹ kí anábì ọkọ̀ àbí pé kò ní ká anábì ọkọ̀ wọn ọ̀nà anábì wa pè wọ́n sọ́lọ́sọ̀rọ̀ láti fi wọn pé ara ìyàwó àwọn ni o tí ń jẹ́ sọ̀fì ọ̀bùn bíntú ọ̀yá yìí ẹ má yàrá orí pé èṣù ń máa ń bọ̀ lára wa nígbàjẹ́ sí máa ń bọ̀ tọ́jú sí máa ń bọ̀ lára wa ṣé àwa ti ń dàpọ̀ ànábì fi kọ́ wa lẹ́kọ̀ọ́ wọ́n fi léyìn kọ́ wa gbogbo nǹkan tá a bá ti ń ṣe tó rọrùn kí ẹlòmíì lè gbọ́ sódì kejì tó rọrùn kí ẹlòmíì lè ṣe kí ni kó lè gbọ́ sódì kejì kó lè sọ̀spẹ́kì yẹn kó lè kẹ́kẹ́ sí yẹn pẹ̀lú nǹkan tí ò dáa kéèyàn ṣe kíni kéèyàn ṣàlàyé ẹ̀ kéèyàn ṣàlàyé ẹ̀ fún faraye pé báyìí ni o báyìí ni báyìí ni o ṣe ẹ̀rọ ọmọ tí ọmọ tó wà ní mọ́tò pẹ̀lú mi lápẹjú rẹ̀ àbí tó wà nínú tí mo jẹ́ sínú máṣíìnì ọmọ mi ni o àbí sísà mi ni o sísà mi tẹ́lẹ̀ sísà tí ṣe ẹ̀gbẹ́ sísà ló lẹ́yìn ọba jẹ́ ẹbí gbẹ́mi ẹbí tó fẹ̀ lójú wọ́n lè gbé sípò mahram alákèrè bẹ́ẹ̀ ẹ̀rọ ṣàlàyé fún akẹ́tọ̀ọ́ ọmọ ìyá mi ni ọmọ bàbá mi ni ọmọ bàbá mi ni ọmọ ìyá mi ni wọ́n lè mọ̀ pé àáfà náà ṣe gbogbo kò bí ọ̀ṣọ́ ní máṣíìnì kò jọba àríkọ́dọ́gbìn ní oṣù máṣíìnì àbí obìnrin tọ́jú máṣíìnì tó ti jẹ́ nìkan àbí àwọn brọ́dà yìí tí a jẹ́ lẹ́sìn yìí pé kí ni àmàpá lónìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n máa dóbìn síwájú mọ́tò tí wọ́n máa ṣe kí nìkan kìnìkan àbáwọn aláàjì yìí àbáwọn bàbá yìí èèyàn ṣe kíni níbi tí wọ́n bá ti ń kọjá tí wọ́n ṣe tí wọ́n bá ti máa ròyìn tí wọ́n bá ti máa ròyìn bẹ́ẹ̀ wọ́n ti máa ròyìn báyìí báyìí báyìí. bẹ́ẹ̀ náà ni irú ọ̀rọ̀ tá a ti sọ wípé náà la fi pé irú pos táwọn lọ́dọ̀ ti wá tájọ pé ọjọ́ kí ìfọ́jọ́ ní kékeré yàn yàn lọ́wọ́ kó fi gba tó lé tó jẹ́ pé ìdájọ́ rẹ̀ rí bá nù lẹ́yìn ìgbà tí wọ́n fi ń ṣe kó tó tán á di èyí tó tẹ̀ fojú hàn yìí ẹ̀ ń ṣe ń jẹ́ ń jẹ rìbá ẹni tó bá rí ẹjọ́ mẹ́ta wọn tó bá rí lọ́tà gba owó tí mo tí mo rí àbíká tí mo nídìí owó tí mo transfer mo sì kọ́ńtà mo ṣe transaction àwọn èyí sì gbà kọ́ mo fún mi cash mo sì gbà iye ìrànlọ́ ṣe transaction ní ṣe transaction sí wọn. so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so that torí pé àǹfààní tí wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni pé lórí ọtí wà ní mọ́ọ̀mù ṣàkóyè sọ̀rọ̀ torí pé ẹni téèyàn bá ṣe tí wọ́n bá ti máyà àbí tí wọ́n bá tí wọ́n bá ń ro máyà tí wọ́n fi suspect yàn téèyàn ò ṣe ewu bẹ́ẹ̀ fáwọn ẹni tí wọ́n ń ro máyà la ní téèyàn ò ṣe torí pé wọ́n máa ṣẹ́rọ̀ lára yàn kí wọ́n má fi lè ṣẹ́rọ̀ lára yàn ni pé tó bá níbi àlàyé ó ṣàlàyé fáwọn èèyàn tó báyìí bí ẹ ti rọ báyìí báyìí báyìí ni ó ah sẹ́rí owó tí ẹni tó ń náà ṣe àpẹẹsẹ kó fún un lẹ́ẹ̀kan lórí tẹ́wọ́ kó náà rárá ah, kìí sọ owó olówó owó ibi tí wọ́n kó fún un lẹ́ẹ̀kan bí tó ń kó sínú lápòjú àpò àpò sì ló ń kó sí àpò sì ló ń kó sí ẹni tó ń náà ni o kìí sọ owó olówó jọra wọn ni o wọ́n bá di pé wọ́n kó fún oúntọ̀ wọ́n kó fún oúntọ̀ so ok note kan náà ni irú note kan náà ah báyìí ni. Hmm àbí ẹwọ́ tẹ́ rí kíkọ́ kó fún òun sì sẹ́rí pé òun gangan náà lòun sì ń ná náà àwọn tó ń ra àwọn ti sọ fọ́ńtọ̀ pé ṣé kó òun yá òun ṣé òun lè lò ó dìgbà bá dìgbà kan o ọ̀rọ̀ ti wá lànà pẹ̀lú ọ̀sàlàyé faraye ọ̀sàlàyé fẹ́ tọ́wà pẹ̀lú rẹ̀ wọ́n kàn dákẹ́ ń gbà ọ́n kọ́mọ́ rò pé bọ́yá kọ́lá bọ́sọ ọmọ rẹ bọ́sọ ìyàwó rẹ kọ́mọ́ rò pé à àwọn àbá náà ti ń ṣe bẹ́ẹ̀ àbáwọn kìnnìkan ṣe bẹ́ẹ̀ àbáwọn aláàjì náà ti ń ṣe bẹ́ẹ̀ àwọn balẹ̀ wá ń ṣe bẹ́ẹ̀ tó bá ṣàlàyé òun kò ní gbọ́yé síbi tí ò sí kíní kò ní rò pé ah, nínú kọ́ mà pé n tó ṣe ọ̀dà kan mọ̀ pé ah, àwọn náà kò ṣe tí ọ̀dà òun náà ti wá ọ̀tún wá gbó láyà látara tí ò ṣe yóò wá kìdó yóò wá kiri láyà látara tí ò ṣe ìwọ́n tó já síwájú fún. wọ́n tó bá ṣàlàyé yóò máa pè àhán kò dídà kọ́lá tó bá rẹ̀ nìkan ní ah, aláàjì àlọ́tún àkókò ní àwọn ìyàwó yín àti mọ̀ pé ẹ̀rẹ́ kẹ́kẹ́ lè mọ̀ náà kẹ́kẹ́ lè ṣe kékeré tó kó tún lè yọ yín sí i kò ní jẹ́ káwọn náà lè máa ṣerú ẹ̀ kò ní jẹ́ pé kìíní so àwọn ẹni tí wọ́n fẹ́ kẹ́tí yẹn sìn àpẹ̀lú lọ́nà tí òṣèlú tí yẹn òṣèlú là pọ̀ bí ẹ̀ṣẹ̀ ẹ̀ ní fún aláyè rẹ̀ nígbà tí ó bá ṣàlàyé tó yẹ ṣàlàyé. so bákan náà èèyàn ní ọlá pọ̀ bí kí wọ́n máa kẹ́tí sìn àpẹ̀lú tí yẹn ò ṣe lóòótọ́ ní tí yẹn ò ṣe ọlọ́run ní fi bìyàn kọ́dà kí o gbá kẹ́tí kọ́dà kí wọ́n pè mọ́ yàn àbí ṣùgbọ́n ìnira kan náà lọ jẹ́ ìnira kan ni kí ọlọ́mọdé àdínà àkọ́ṣàdọ́ kí wọ́n máa wí níbí kí wọ́n máa wí lọ́hùn kí wọ́n máa wí lókè kí wọ́n máa wí nísàlẹ̀ kí wọ́n máa wí lẹ́gbẹ̀ẹ́ kí níwájú lẹ́yìn pé ah lágbájá lágbájá kí wọ́n máa kẹ́fín tí ò ṣe sí ṣe ìnira ni àbẹ́ẹ̀ṣẹ́ ìnira tọ̀yẹ̀mí náà máa bọ́dẹ̀ náà máa ṣe ìrìn máa rí náà máa rí náà pàdé náà máa ṣe kíra báyìí báyìí báyìí báyìí báyìí àbí ìgbàjọba kan sáà lẹ́gbẹ́ pẹ̀tọ̀ tí wọ́n sì ti sọ tí so that ẹ̀kọ́ ńláńlá nìkan báyìí jẹ́ then so ìtí ọba ṣe tẹ́lẹ̀ pé ọba ní kí wọ́n kílẹ̀ ẹ̀yẹ́ jọ kọ́ bí tẹ́lẹ̀ pé wọ́n ń ṣe bídí àbí wọ́n ń ṣe kíni àbí wọ́n ń ṣe mọ́kàr ètò ọba fẹ́lẹ̀ wà wọ́n ṣe jẹ́ tó rẹ́jọ́ kí n sọ wọ́n ṣàlàyé wọ́n má kẹ́kẹ́ tọ́lá yẹ kí wọ́n kẹ́kẹ́ sọ tọ́lá yẹ kí wọ́n lọ́ọ́ báyìí báyìí báyìí báyìí àbí ìjọba ti sẹ́ńtì ọ̀dà ọba so àlẹ́ yóò ti wá fẹ́ẹ̀ tọ́ba di pé ọba di pé ó lè máa kẹ́fíṣọ̀ àbí tọ́ba dọ́pẹ́ bákan náà gbọ́n tí wọ́n náà tẹ́ máa ń ṣe tó hámà fáwọn èèyàn náà káwọn bẹ̀rẹ̀ lọ́wọ́ bá káwọn bẹ̀rẹ̀ lọ́wọ́ bá torí pé tí wọ́n bá rí èèyàn tí wọ́n bá èrò lẹ́mìí gan tí bá tún wọ lẹ́mìí jù tó ń sọ bẹ́ẹ̀ jù tí ó fi mú yàn ṣe iṣẹ́ lọ́wọ́n ọba lálọ́ntàn kí ni ó gbé kó lẹ́nu. ẹ̀wọ̀n wá jù àkàbẹ́ lọ́ba bẹ́ẹ̀ sọ ọba náà kẹ́rin náà ah báyìí mo rò pé báyìí àbí báyìí àdúgbòlì ní báyìí àdúgbòlì ní báyìí ah mo rí ní báyìí lónìí ah mo tún rí báyìí ní kéde pọ́n bọ́sẹ̀ rí ẹkún rẹ̀ sẹ̀rí mo tún rí ní kíńgbà mo tún rí sí òsì kàkà máa wọn ó sì lọ́ọ́ fẹ́ pẹ̀lú ẹ̀kọ́ pẹ̀lú sínú tó nígbàgbà tó pọ̀ tí adé jọ ń tọ̀ ó rà sàlàyé tọ́ba lálàyé ń tàn wọ́n sọ fún ọ yóò sọ̀rọ̀ ẹ̀ fún ọ tọ́ba jẹ́ kékeré sọ yóò sọ̀dí fún ọ tọ́ba ìsọ̀dí fún ẹ kó gbà kó gbà bẹ́ẹ̀ tọ́ba sọ̀dí fún ẹ pé báyìí báyìí tó ń ṣe kí báyìí báyìí kó gbà bẹ́ẹ̀ so ìmọ̀ akẹ́bẹ́sìn ẹni pẹ̀lú nǹkan tó ṣe kí àwọn akẹ́bẹ́sìn ẹ̀kọ́ bá mu nítorí aburú jù kí èèyàn ti mọ́ ń tàn sí ẹni dáadáa ẹni rẹ kẹkẹ báwò má kẹ́bí sí ọ̀ǹtì tí nǹkan yóò fi rìnrìn lọ́dọ̀ rẹ̀ fún àtọ́ba tẹ̀ ń wò fún ní phonograph fún kíkẹ́fẹ́sì rẹ̀ phonograph dáadáa tó jẹ́ pé òdodo bí súnmọ́ tó bẹ̀rẹ̀ lókà báyìí báyìí báyìí ìjọba iná báyìí báyìí ìjọba iná báyìí kìí ṣe àkọ́kọ́ kìí ṣe kìí ṣe báyìí ìṣe ọ̀rọ̀ ìhà pé wọ́n ti kìí sùn. gbogbo èèyàn ti ń dẹ́sìn ara yàn sápò bíi ìdọ̀tí ni o èèyàn ti ń dẹ́sìn ara yàn sápò bíi ẹ̀ṣẹ̀ ni o torí pé tí wọn bá ti rìn pé kọ́ọ̀rọ̀ máa kẹ́tín kẹ́tín kẹ́tín kẹ́tín sáwọn èèyàn so èèyàn máa ṣe náà lára àwọn torí ń bẹ́ náà ẹlòmí tẹ́ pé kèéfẹ́ sọ tí ó bá ń ṣe fáwọn èèyàn kèéfẹ́ pé tó mú ṣe nǹkan fáwọn èèyàn sẹ́dẹ́kà èèyàn máa sọ àṣírí fún àwọn ọkùnrin ni pé báyìí ìtú mo fi lọ báyìí mo ṣe báyìí ìtú mo ṣe báyìí mo ṣe báyìí lẹ́pọ̀ lọ sí dáadáa bó lọ sí kínní bẹ́ẹ̀. so kí wọn ṣọra pé ìmọ̀ kẹfín ìmọ̀ kẹfín ìmọ̀ kẹfín sí ọ̀n títí ó sì ń lẹ̀ ọ̀tọ̀ ní tí wọ́n bá mọ̀ lálábùrú àbí dá má pẹ̀lú nǹkan tí ọ̀dà ṣe àpò nǹkan láti ó ti sún ìkẹ́tí sí ó ti ṣe kínní wọ́n ti súnmọ́ rẹ̀ èyí ò yàtọ̀ kọ́dẹ̀ ẹrú alùpùpù yẹn ẹni tí wọ́n máa pẹ́ irú ọ̀rọ̀ náà máa fi kẹ́sì sí iná ṣẹ̀ríà àyè wà pé kí wọ́n bá wí báwọn kan ti sọ́nà àwọn oníyẹnu pé wọ́n bá wí tí ọba jẹ́wọ́ tó ní wọ́n sì mọ́ lára burú tẹ́lẹ̀ wọ́n ti máa pé ń ṣe aburú tẹ́lẹ̀ máa pé nǹkan tí ọ̀dà tẹ́lẹ̀ ti ṣe wọ́n máa wá sí ìkan tó wá ṣẹlẹ̀ ọwọ́ ní ọwọ́ tí ò ṣe kékeré wọ́n ti á máa pé kí ni à ah, so that ó náà mọ̀ pé náà tó súnmọ́ kó ṣe é iná nìyẹn so irú yìí òun ti ṣe kí ni òun lẹ́tọ̀ọ́ lókè ní so ǹdẹ́ni tí ẹ pé kàmá pé wẹ́rẹ̀ sọ́lá ìhàn ọ̀rọ̀fà bí díì wàlúwàrà takọ̀ ọ̀rọ̀fà bí súnà so kẹ̀yẹ́ kí nǹkan bá àwọn wáyé títí tí ó sì wà lábí tí bá ti ń pọ̀ lọ́rọ̀ ẹ̀ ẹ̀ ọ̀dùnkàn so èyí ó sì ní tí ó ṣe nítorí pé èyí ọ̀nà pé ẹni báyìí tí ń gbẹ́sẹ̀ kó ní bìkan báyìí bìkan báyìí tàfà sí bìkan báyìí ọ̀nà kọ́mọ́jà lápàtà fún. so that èèyàn láti wà very careful ń pè mọ́ kẹ́sìn ṣùgbọ́n bákan náà anábì kọ́ abẹ́ hadith yìí sọ̀rọ̀ sọ̀kẹ́ bá ṣàlàyé síwájú pé ó ń kálukú àná tá a bá wà láàyè tí wọ́n ti kẹ́sí sí wa mọ́ wọ pé ah, ọlọ́run ṣe mí náà ní tó mọ́ ọlọ́run ṣe mí náà ní tó lẹ́sìn ọlọ́run ṣe mí náà ní tó jẹ́ ṣàlàyé fáwọn èèyàn ṣàlàyé fáwọn èèyàn ṣàlàyé fún àwọn èèyàn wọ́n sọ pé kí n ẹ̀ so wọ́n sọ pé kọ́dà bọ́ sí pé ajá ni ọ̀n tajà ni wọ́n pé ọ̀lẹ́ mú kankan máa ti tẹ ọ̀lẹ́ fẹ́ ọjọ́ ṣùgbọ́n sí náà tọ́lá ẹ̀kọ́ ṣàlàyé ṣàlàyé wọ́n yẹn tí mo mú yìí o mo ti rà á ni o mo ti wẹ́kí ni o so ẹ̀hẹ́ ọ̀dà ẹ̀bìyà ẹ̀bìyà lágbájá ẹ̀jẹ̀ kìíní ẹ̀hẹ́ so that وزي كما قطع النبي قوام بحديثه صلى الله عليه وسلم صلى الله على رسول الله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ال محمد انك حميد مجيد برد عن اصحاب القراء الصفات الابرار وابهم اجمعين ونوقع الوابة اللي قد بياسة اللي قد تلك اللي قد تلك عن النبي صلى الله عليه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك أمم، جزاكم الله خير ابو باكر ابو باكر Thank you.